ìmọ̀ ló láàdì ní ọgbọ́n ògbé ìmọ̀ ló láàdì ní ọgbọ́n ògbé ìmọ̀ ló láàdì ní ọgbọ́n ògbé. n tá a fẹ́ gbéyẹ̀wò àwọn iṣẹ́ ìkó wa tá a fẹ́ bá sọ̀rọ̀ àwọn náà làwọn bàbá tọ́lọ́run bá láàfin kẹwàá lórí ètò yìí lónìí fadilatu sheikh ẹyinsa akíndélé hafizahullah bàbá wa ni wọ́n di ẹ̀sìn àdàgbà. Uh, bá wọn lẹ́nu iṣẹ́ ọlọ́run tán gbé dání lórí ọ̀rọ̀ ìwòsàn sí àwọn àìsàn tí bá ṣe wá pàápàá jùlọ látara àwọn ẹ̀dá ọlọ́run kejì tá a mọ̀ tá à ń pè ní àlìjọ̀nú. àwọn ni chief imam agric and finance central mosque tó wà ní onírèké dùgbẹ̀ ìlú ìbàdàn àwọn bàbá ń darapọ̀ mọ́ wa lórí ètò láàárọ̀ yìí asalaamualeykum wa rahmatulahi wa barakatu sheikh. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Jazakumullahu khairan Sheikh Ahsanullah ilaykum ọlọ́run bá láwùjẹ́ àrí ń pẹ́. Ìbéèrè àkọ́kọ́ tí a fẹ́ gbọ́ lórí ètò bàbá a fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún wa báwo ni àwọn àlìjọ̀nú gan ṣe ń ronú kó tó di ipá máa wo irú àwọn àìsàn tí máa ń kọni látara wọn. alhamdulilayi wa salatu wa salam ala rasulillah wa baad. a fi ọpẹ́ fún Ọlọ́run ìkàdìgẹ Ọlọ́run kọlọ bójú sọlá muhammad sọlá alayhi wa sallam ẹni tó lọ́n fi iṣẹ́ tí ó pé pérépéré tó fi rán iṣẹ́ tí ò nídìí kàkà tó kù sí ọlọ́run òfin kankan lẹ̀ ní ìtọ́yọkọ sọ fún aráyé láì sọ fún wa. mo ti sì jẹ́ ìtọ́sọ́nà tọ́yọkọ lọ́run ṣe fún wa lọ́lọ́run ṣe fún wa nípasẹ̀ àwọn òṣìṣẹ́ lọ́nà sí wa pàápàá jùlọ níbi Muhammad sallallahu alaihi wasallam aráyé káyìn nínú àwọn súra Al-Qur'anul Karim tọ́lọ́sọ̀kẹ̀lẹ̀ fún òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àwọn súwárù tọ́lọ́n fi sọ̀rọ̀ nínú pọ̀ nínú alukur'an ṣùgbọ́n wíńtí ọ̀pamọ́ fún gbogbo wa ni sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejìléláàádọ́rin Quran chapter seventy two ti ṣe sọ́tò jin gàǹgà fún ara rẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́n fi sọ̀rí nínú àlùjáná ọ̀rọ̀ ń bẹnu sọ́tò rahman bẹ́ẹ̀ bá ṣe mà ń bẹnu sọ́tò bákọ́rọ̀ gẹ́gẹ́ bí wọ́n náà ṣe mà ń bẹnu sọ́tò làkọ́f bẹ́ẹ̀ làwọn náà jẹ́ ìran nínú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afa sọ tí sèkè ahmed bin tẹ́ni ẹ̀rọ ìmọ̀lẹ́ tààlà àtàwọn afa mi náà sì sọ tí wọ́n fara mọ́ ibo ṣe nínú òní pé ìbílísì ni bàbá wọn tọ́ sẹ̀wọ̀n lẹ̀ ọlọ́run dá wọn látara iná ìnáwó ọlọ́run fi dá wọn rẹ́fẹ̀nsì pé iná la fi dá wọn ẹ̀yọ́ sọ nùsọ́tò rahman ọ̀sọ̀ nùsọ́tò hijr àtàwọn sóra míì lọ́run sọ pé iná lòun fi dá wọn. wọ́n á jẹ́ èèyàn ara bí irú ọmọ ènìyàn tí wọ́n lóyún wọn lẹ́sẹ̀ wọn lápá wọn lọ́wọ́ wọn lẹ́nu wọn máa ń sọ̀rọ̀ wọn ní èdè ìsọmọ tó máa ń sọ láǹdàní èdè tọ́pọ̀ ni wọ́n ń sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mẹjọ́rìtì wọn ọ̀pọ̀lọpọ̀ àlùjẹ̀ iná wọn jẹ́ kẹsẹ̀ lórúkọ tọ́lọ́run lọ́pọ̀ jù wọn nípasẹ̀ pé ìdátọ́lọ́ ń dá wọn ara ẹni wọn ti ṣẹ̀. ọmọ ẹ̀dẹ́yìn àṣẹlátọ̀ ànábí ádámù alayhi salatu wassalam ó di ìbọ̀rọ̀ sọ́lọ́ ẹlẹ́nu àwọn ọmọ ṣẹ́ látara ìbílẹ̀ ìsọ́jì olùtakọ̀ ọ̀ṣẹ́ ọlọ́run olùyapa ọlọ́run ìyẹn fàtọ́ ẹ pé àwọn tó jẹ́ olùyapọ̀ ọlọ́run pọ̀ jù ní àlùjánu ju ẹni ọlọ́run lọ bó fẹ́ jẹ́ yí pé mùsùlùmí ń bẹ nínú gẹ́gẹ́ sọnù sátúndín ló ń bẹ nínú àwọn tó jẹ́ mùsùlùmí láti verse eleven to fourteen pé mùsùlùmí ń bẹ nínú káfíìrì ń bẹ nínú wọn nù sátúndín ọlọ́run ti sọ bẹ́ẹ̀ so wọ́n jẹ́ ẹni tí máa ń lọ tí máa ń bọ̀ báyà náà sì máa ń lọ tá máa ń bọ̀ wọ́n sì jẹ́ ẹni tí máa ń jẹ tí máa mu báyà náà sì máa ń jẹ tá máa mu wọ́n jẹ́ ẹni tí máa ń ní aya tí máa ń ní ọkọ wọ́n fi ara wọn wọ́n sì ń fọmọ ẹ̀dẹ́ ọkùnrin náà fẹ́ ọmọ obìnrin wọn fẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n fi ara wọn náà bákan náà wọ́n iṣẹ́ sì wọn máa ń ibi ìka láàrin wọn nítorí pé ìdá wọn fún wọn ó rọrùn fún wọn láti máa rí ìka sí àti pé naturally ó pé ìka ju dáadáa ní lọ ẹni nínú wọn o gẹ́gẹ́ báwọn ẹni ọlọ́run bẹ nínú wọn ṣùgbọ́n ìka pọ̀ nínú wọn ìyẹn jẹ́ sókè nípa ìṣesí wọn kí wọ́n á lọ sí orí ìbéèrè tẹ̀ béèrè yìí pé àwọn nǹkan tí máa ń ṣèyàn nípasẹ̀ wọn àbí kí n má ti lọ bẹ̀ níbèrè lórí eléyìí náà. bismillah sheikh àwọn àìsàn tí ẹ̀dá máa ń kojú látara àlìjọ̀nú. naam oríṣiríṣi àìsàn ni máa wá lábọ̀bọ̀ wọn ní kí n kọ́kọ́ sọ̀rọ̀ yìí pé wọ́n dájọ́ fúnra wọn máa kà fún ẹ̀ ènìyàn ọ̀rọ̀ ara wọn láyé pẹ́ nìkan kan wà níṣẹ́ bìkan àtàkọ̀ bẹ́ẹ̀ ènìyàn ẹ pé ó ní lánìyàn pẹ̀lú ẹni báwọn fẹ́ dọ̀pọ̀ ẹ̀rú wọ́n wọnú ara ẹ̀ lọ́wọ́ olùjókòó sí ọpọlọ rẹ̀ wọ́n sì yẹ ọpọlọ ẹ̀ sódì ìparí yẹn ó dàrú àwọn sọ́kùn yẹn ti di ẹni tó ń sẹ́wọ́n kọ́lọ́nkọ́lọ́ wà ń bẹ̀. ẹ pé wọ́n bá àtàkì yẹn láti fi àìsàn yẹn èyí ń tibí mọ́ gbàgbọ́ ara rẹ̀ bí ọmọ gbóná bí kára ọmọ tààyàn ìkọ́dà tí gbà tẹ́ pé nǹkan gòyàn ní ara tí yóò sì wọ ara rẹ̀ tí ò ní rí tọ́wọ́ lọ sí tẹ́sán sùn àníri nǹkan kan àwọn àlùjànnú máa ń ṣe sábàbí rẹ̀ wọ́n máa ń ṣe sábàbí lọ́pọ̀lọpọ̀ ìgbà kó ní obìnrin kọ́ máa bàjẹ́ ọ̀tọ́ pé bá ti ń lóyún báyìí pápájú àsìkò tí wọ́n bá dásìkò tó ọlọ́ọ̀fẹ́ gbàdúrà rẹ̀ tó náà ti rí àpẹẹrẹ pé ó dá ìpádùn àti gbà oyún ti dúró àwọn òde sí ìgbà mìíràn lè wá lọ́sàn ìgbà mìíràn lè wá lóru wọn lè wá lójú ayé wọn lè wá lójú oorun sòyọ́ ọ̀làǹdà ni òbí ká bá lò so oyin ẹ̀ wàlẹ̀ bí ká orí ẹ̀jẹ̀ lójú oorun lójú àlá tó a ti ń jí báyìí ọmọ rẹ̀ jẹ̀ lára rẹ̀ oríṣi àwọn nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ oríṣi àwọn àìsàn ni máa ń ṣàwòyàn nípasẹ̀ wọn tọ́lọ̀ ń bá ní kí ó ṣẹlẹ̀ tọ́lọ̀ ń bá ní pọ́nrán yàn tàbùrọ̀ bá náà yàn oríṣi àìsàn ni máa ń ṣẹlẹ̀ so fífọ́ inú rírun oríṣi àwọn ẹ̀fọn náà máa ń ti pàṣẹ wọn ṣẹ̀ṣẹ̀ fún ènìyàn àmọ́ ìtì máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀run fún láti ṣe òun ká bẹ ẹ̀dùn abánikóròfò balẹ̀ ń tẹ́ kò ní protection kò ní àbùdọ̀ lọ́n lára pé kò súnmọ́ lọ́n kì í ṣe ń tẹ̀m̀bẹ́ lọ́n kì í ṣe ní sí safeguard kì í ṣe ń lọ́n ká gbogbo àwọn kátó ẹ̀kọ́ kàtó lè já fún wa tọ́lọ́n gàgà ti kọ́ afárá ẹ̀ náà lùkọ́ta àgbẹ̀kẹ̀rìm bí n tó ń bẹnu súnà níbi Muhammad sallallahu alaihi tó ṣe so wọn bá ní kòròfo ìyẹn máa ń ṣẹlẹ̀ ń ṣe kéèyàn máa lọ jẹ́jẹ́ rẹ̀ kálíjọ́nù sì kọlù láì ṣe wípé bóyá ó wájà àwọn àbí ó rìnrìn sí ibi tí ò tọ́. irú ẹ̀ náà ni mo fẹ́ ṣàlàyé yìí ó ṣe é ṣe pẹ̀lú rọrùn bí mo ti fún wa kí ẹnìkan lọ fúnra rẹ̀ àwa rí i pé ojú rẹ̀ ò fà mọ́ mọ́ra wọn lójú ẹ̀ ojú so wọ́n lè kọlù tí wọ́n ṣe léṣe wọ́n lè kọlu ìyàn tó ju ń tọ́ náà bá tó fa àmọ́ ra tán láìkí ojú ẹ̀ kẹ́bi tó kọ̀ọ̀kọ̀ àwọn fáwọn sọ pé oríṣi nǹkan mẹ́rin máa ń bẹ pẹ̀lú wọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn yẹ̀kánná rẹ̀ ẹ̀ṣùkù wa tí wọ́n bá rí ìyàn tẹ̀lé tí wọ́n rí bá ń wù wọ́n tó ń dá wọn lọ́rùn wọn àtàkẹ́ so lára táwọn òsì bìkítà lé lórí pé kọ́dà bọ́ ya wèrè wọ́n mọ̀ fi ṣèyàwó ń tiwọn náà ni bọ́ ya wèrè wọ́n fi sọkọ náà ni torí pé tọ́ba ìyá yẹn ni òfin ní gbélé làwọn èèyàn òfin ní sọ̀rọ̀ làwọn òfin mọ̀ ráyè ṣèǹtàfẹ́ mọ̀ ṣe látara ara rẹ̀ ní máa ń ṣẹlẹ̀ dáadáa lára tí sì máa ń ṣẹlẹ̀ náà ní kọjá pé èèyàn ní àwọn kankan tó ṣe fápéjú ní sẹ́ńtọ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ ilé ìfọ̀sárí láti fẹ́ ẹni tọ́lẹ̀ tí a bá ti fẹ́ wọ̀ a ní ìtànibí sọ̀rọ̀ àṣà sọ pé káka tá a bá ti kà àlùjẹun tó ń bẹnu tọ́lẹ̀ tó àtàkì wa kọ́ra bá gbọ̀nsẹ̀ lé wọn lórí ta fún sáré lé wọn lórí wọn ò ní lè sọ kankan torí pé wọn ní rí wa ọlọ́run ti di ojú wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò kì í ṣe káyọ̀ bá fẹ́ dá ìsìn náà tó ń tẹ́ òsì bí sunjata gbà tó fẹ́ dà ọ̀kadà fẹ́ kọ́ kàkó tó wọ́bi tẹ́gbìn yẹn wà nǹkan sí àwọn àjà ló dìde wọn máa tákẹ́ àbí kẹ́yìn domi gbóná nù bí àwọn tó ń fẹ́ ṣẹ̀ ẹ̀fọ́ rírò ní ìsìn so wọn á bọ́ ilẹ̀ omi tó gbóná wọn fẹ́ dànù wọn dà síta láì ṣe bí sùn ilẹ̀ tómi ẹ bá ìdà sálùjẹ̀nu lára bóṣù mẹ́ta bóṣù mẹ́ta lù wọn máa tákẹ́ padà yìí láì sọ àlà àbí tó bá lábòlà àlòkù àwọn sì ní àwọn òní aláburú ṣe wọ́n máa sọ títí jọ́ tó yẹ pé yọ gbàgbéra tí òní ṣe ń tọ́ ẹ kó ṣe tó fi ní ìdàbòrà pọ̀jọ́ ọlọ́run níjọ́ mm. tó wá wíìkì tí ò ṣe nǹkan yẹn báyìí wọ́n máa pa pákẹ́ straight ni ìyẹn jẹ́ kan náà àwọn ọ̀nà tó máa ń gbà sí àtàkì fáwọn èèyàn lára rẹ̀ ní kọ́ fáwọn kan náà níṣẹ́ yẹ bá ti fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó jẹ́ aláburú pọ̀ láwùjọ wa tó máa ń bẹ àwọn èèyàn burúkú lọ́wọ́ ẹ̀ bí àwọn olóògùn àwọn adáhunṣe àwọn oníbàjẹ́ àtàkì bíi ìbàjẹ́ náà fi ń sáré náà sì fi ń jẹ náà ti ń mu àwọn yẹn náà máa ń oníṣẹ́ púpọ̀ wọ́n máa ń oníṣẹ́ púpọ̀ ní tí ọ̀pamọ́ fanilẹ̀ yorùbá láti gbàtà tiwa kékeré òun ni pé àwọn yẹn máa ń wẹ ojú nílẹ̀ yorùbá látijọ́ tẹ́pẹ́ tá a ti wọ ojú báyìí oríṣi nǹkan ni wọ́n máa rí so tí wọ́n bá ń rí wọn láti rẹ̀ bá wọn dọ́ọ̀rẹ̀ pọ̀ pé ẹ máa ràn wá lọ́wọ́ ká máa rí nǹkan báyìí ṣe ká máa rí nǹkan báyìí ṣe wọ́n bí àwọn àlejò lọ́wọ́ ẹ̀ so lọ jẹ́sẹ̀ tọ́lọ́mbá ní kẹ́ni náà wà ní kòròfo tán balẹ̀ ní tí ò ní ààbò kankan lọ́dọ̀ sọ máa ṣe nǹkan tí wọ́n ní kan lọ́ọ́ ṣe owó òrìṣẹ́ fún un tán bá bẹ́ẹ̀ ni ẹlẹ́ni tó lágbò lọ́dọ̀ ò ní rí kankan ṣe ìyẹn gbajúmọ̀ pọ̀ pé nílẹ̀ Yorùbá tá a wà nínú rẹ̀ àwọn ológun ló wọn púpọ̀ kì í sáwọn ológun nìkan o èdórí àwọn àáfàá ti ń ṣiṣẹ́ babaláwo tẹ èdórí àwọn tó jẹ́ ẹlẹ́sìn mi yàtọ̀ sẹ́lẹ́sìn Islam gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn ló láwọn àlùjẹ̀nù tó ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹnìkan ọ̀wá ní máa lò wọn láyé kó ń tọ̀ sí tọ́lọ́run fẹ́ wọ́n máa darí ẹ̀ síbi tóun náà fi bá wọn wọ ọ̀nà tí wọ́n fẹ́ wọ̀ lálùkì yàmà yọ́ọ́ máa ṣe nǹkan tí ò ní tẹ́ ọlọ́run lọ́rùn àwọn àlùjọ́ máa yọnu sóhun pé òjì ń ṣe tí ọ̀tẹ́ ọlọ́run lọ́rùn wọ́n máa yọnu sí nípa ni wọ́n máa lọ sí wọ́n máa lọ sí tí èyí dúró pé ẹ lọ jalè wá fún sókè lọ jí nǹkan ní nǹkan wá wọn lọ jí wá fún sòyẹ́ gbajúmọ̀ pọ̀ nínú tí máa ń ṣẹlẹ̀ sáwọn ìdẹ́nìyàn. mo fẹ́ ṣé ká gbà wípé àwọn ọ̀nà ìlànà tí wọ́n máa fi ń gbà ṣe ṣùtá fẹ́ dá ni àwọn ọ̀nà tẹ kàkalẹ̀ yìí mo fẹ́ béèrè ni àlìjọ̀nù wíwọ ara ẹ̀dá báwo la ṣe lè mọ̀ pé àlìjọ̀nù ti wọ ara ẹni. nínú nǹkan tí èèyàn fi lè mà ẹ̀ka rẹ̀ ní kákí àyà tó rọ̀ péyà násọ́rálì ẹ̀ ń tàbíyàn bá wọra rẹ̀ tí ọba jẹ́ ẹni tí ò ní fura yóò kọ́ àtàkì ẹ̀kọ́ kó sí lára lójú ẹ̀ ní ọmọ pé kankan ṣẹlẹ̀ lára o nínú kára yẹn ó wó wá lọ́dà ìgbà tí gbé àpáta léèyàn lórí àbí kí òtútù bóyàn lójú ẹsẹ̀ kí gbogbo ara yẹn máa tútù àbí kó tó chéyìn padà kára yẹn máa gbọ́ gbìgbìgbì àbí kẹ́ ẹ fẹ́ ṣẹlẹ̀ alábọ̀fẹ́ kí wọ́n fẹ́ ṣàlùbọ̀ kí àwọn ọmọ sì gbé máa lọ kí ọwọ́ máa gbọ̀n tàbí fẹ́ ṣàlùbọ̀ oríṣiríṣi àwọn sáyẹ̀nsì ẹ̀ ti bà ẹ pé tíjú àmì láyé láì sí kẹ̀dúkẹ́ ara èèyàn sọ pé gbọ́yálẹ̀ jọ̀ọ́sẹ̀ ara ara bíi ẹ bá ti rí èèyàn àpèjú ẹ̀ ti máa ń wà èyí ti máa rí ara àwọn èèyàn ìṣesí yóò ti máa yí padà àti ìtumọ̀ wà lẹ́tọ́rà pékinní nǹkan kan ti ń ṣẹlẹ̀ tó ti àtọ́sí bẹ́ẹ̀ ní ìṣòro àbẹ́lẹ̀bẹ́lẹ̀ èyí ti máa rí ara rẹ̀ ìmọ̀ ń ṣẹlẹ̀ dáadáa láyé pẹ́ nígbà kákẹ́kẹ́ fún yẹn téèyàn ti mọ̀ pé àrùjọ níbẹ̀ lára. mashallah sheikh ìbéèrè tí ah, ó tún pàtàkì ni pé mò ń wo ẹni tí ah, ó bá ń bínú àbí sódì tí máa ń ná ìyàwó ná mọ gbogbo nǹkan kékeré báyìí ó ti da gbogbo nǹkan tó fọwọ́ ara rẹ̀ kójọ ó ti dànù ṣé àpẹẹrẹ àlùjọ̀nú ni àbíbò. ẹ̀yin ò túbọ̀ sí pálùjọ̀nú kó ṣe lára gbogbo alamọ̀ yìí pé ìbínú ànábi sallallahu alaihi wasallam ó ṣe léwọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àdìsẹ́ ẹ máa bínú ẹ máa bínú ó sì sọ wá pé ìbínú tẹ̀ ń wé ọ̀dọ̀ ṣètọ́ ni ti ń wá ẹni tí ló bá ń bí ànábi ọ̀sán tákòlù ló bá àkọlọ́ jókòó tàbí bẹ́ẹ̀ kọ́kọ́ lu omi ìmọ̀ kó mu omi ìmọ̀ kó sálù àlá torí pé náà ti dẹ́ èso tàbá tí omi sì ní ẹ̀rọ iná omi ní máa pa iná tàbá ti sàdá àbò mu mi ìdùnnú yọ rọlẹ̀ so kò mí pàlùjà ló wà lára rẹ̀ gángan ṣùgbọ́n àlùjà ló ń ṣiṣẹ́ lára rẹ̀ wọ́n máa fi atẹ́gùn sí nímú imú rẹ̀ ó máa gbéra ojú rẹ̀ ó máa ràn ìsọnù ó máa dìde so ìdùnnú rẹ̀ ó máa lágbára sí àmì ṣe ìtọ́nù nù so nítorí kan nídìí gbogbo kàtà àṣẹdì kó ṣe àwùjọ rẹ̀ ń ṣe ìtọ́dọ̀ jẹ́ kó mú ọmọ ẹ̀ kó fún mi sàrànlá kí yóò kó lọ́dọ̀ rẹ̀ kò mí nǹkan tí kò ṣe lára rẹ̀ tó ń ṣiṣẹ́ tọ́ ẹ kó ṣe lára rẹ̀ láti jẹ́ kó máa bínú bódì. kí n tó yọ̀ǹda yín lónìí ṣe torí àsìkò um, àrùn ọpọlọ báwo ni a ṣe fẹ́ mọ̀ pé tàǹjọ̀nú lélẹ́yìí o àbí títí nǹkan míì táwọn dókítà alábẹ́rẹ́ ní láti wò lélẹ́yìí. ẹni tó rọrùn láti mọ̀ nìyẹn torí fápèjúwe ní ìsìn ẹni tó jẹ́ pé ẹ̀sùn àìsí jù ló ṣe tó yí ọpọlọ sódì ìyẹn sọ̀rọ̀ jí nù ìsọ̀rọ̀ àlùjá náà òun ló ṣe àìsàn tó kọjá inú ààlà tó ṣe àfẹ́kẹ́ ọpọlọ ara ìfúnra ara rẹ̀ so tó wá di pé wàhálà bá dé kì í sọ́pàá àlùjẹ̀nu fọ́ọ̀bà òun ló kọjá ààyè rẹ̀ yìí ti ń jẹ́ tàlùjẹ̀nu òun tó yẹ pé bóyá ó ń ń jẹ àwọn nǹkan tí ó yẹ kó jẹ àbí mu àwọn nǹkan tí ó yẹ kó mu àbí ní àsìkò tí yẹ kó rìn tó lùgbàdì àwọn so ẹni tó bá ń ṣe àwọn nǹkan kan tó lè àfẹ́kẹ́ fápéjì ìṣẹ́ ní move accident ó forí sọlẹ̀ àbó forí sọnù mọ́tò ẹ̀jẹ̀ rọ sínú ọpọlọ rẹ̀ lórí yóò yí sọ̀rọ̀ ìyẹn sọ̀rọ̀ tí wọ́n bá lè tọ́jú ẹ̀gbẹ́ tí ká lè tí nǹkan tí ọ̀pọ̀ ẹ̀jẹ̀ tó rọ̀ sínú ọpọlọ máa lè kó mbẹ yọ gbádùn padà nísìnyí ó lè máa ran lẹ́ẹ̀kọ̀ọ̀kan o àmọ́ yọ gbádùn kì í ṣe jínú lélẹ́yìn. Masha Allah. ṣe jínú yàtọ̀ sí gbogbo yẹn. Masha Allah. tó Sheikh kí ẹ níbínú ìbéèrè tá a fẹ́ fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ toró pàtàkì ìbéèrè pọ̀ ńlẹ̀ àmọ́ àlewò tán lónìí ẹ fún wa láǹfààní ọ̀sẹ̀ tó ń bọ̀ náà láti wo àwọn àwọn ìdáàbòbò àti àwọn tá a ṣe fún àwọn àìsàn kọ̀ọ̀kan àti bá a ṣe ń ṣe rúkìá àmọ́ ìtumọ̀ fẹ́ fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ lónìí kí la lè ṣe láti dáàbòbò ra wa pé káàdì ìjọ̀nù tiẹ̀ máa wọ ara wa ní ṣókí ká tó kásẹ̀ ètò ńlẹ̀ lónìí. ní ní ń padà sí mọ̀ ṣe ká mọ̀ ṣe máa tìlàwà alukur'an kẹrin dáadáa pẹ̀lú gbàgbọ́ òdodo nù ọlọ́run káwọn ṣe àwọn àfikà gẹbi láìláì lọ́lọ́ wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir hundred agbọ́dọ̀ máa ṣe so kò fi jẹ́ pé ààbò fún alátọ̀dọ̀ ọlọ́run hmm. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àdúrà wa kájẹ́kádùn àpọ̀ ọ̀pọ̀ fún wa ọlọ́run dábùbà amúdàlúbà tí a borò ọlọ́run sọ. àmín ya Allah jazakumullahu khairan sheikh wa tẹ́ ẹ wa káàkiri tẹ́ ẹ ti ń gbọ́ wa rédíò Lagos oh wa ètò yín ìmọ̀lóládìní ló wà lórí afẹ́fẹ́ àwọn sheikh wa isa akindele hafizahullah ni wọ́n ń fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí báwọn àlìjọ̀nú ṣe ń ronú àtàwọn aburú tí finance and central mosque tó wà ní onírèké dùgbẹ̀ nìbàdàn sheikh adúpẹ́ lọ́wọ́ yín ahsanallahu ilaykum á tún pè yín lọ́sẹ̀ tó ń bọ̀ ní àsìkò yìí. ọlọ́run bá wa lọ́rẹ̀ ní lórí dáadáa.